alhamdulillah wa salatu wa salam ala rasulillah ìbéèrè alákọ̀ọ́kọ́ kí ni ìdájọ́ ẹ̀sìn lórí kí ẹ máa wo àwọn tí wọ́n ń ja boxing àbí kí yàn kópa nínú ìmọ̀ ja boxing eléyìí ti wáyé ní ìjókòó bí méjì mẹ́ta sẹ́yìn nípa pé almulakama náà ń pè ni da larbawa ṣẹ̀rí ò fọwọ́ sí mù lákánà ti káfíìsì ara wa zaidu àti umar yálà direct punch ni àbí wọ́n lo ó gbèsè punch sọ́wọ́ ara torí pé ẹbá ìṣàlàyé ìsìláàmù fẹ́ dáàbòbò àlàáfíà wa làákàyè wa ìrìnà wa ìgbọ́ràn wa fẹ́ dáàbòbò so kò sígbà láyé tí ká pèsè ara wa ká máa gbára wa ní blow yálà fún training àbí yálà gbogbo tọ̀ àti serious learning torí pé boxers làwọn méjèèjì kò sí yẹn fún Islam ṣùgbọ́n tí èèyàn bá fẹ́ training ara rẹ̀ self training ló fẹ́ ṣe wá wá àpò bí àpò rẹ̀ sì tó ti ó wá rọ yẹ̀pẹ̀ síbẹ̀ ó wá hànjì ẹ̀ ní yàrá rẹ̀ ò náà ló ń gbá ló bójé ń gbá ló ń yí lọ lóṣùbẹ̀ ló ń sáàbùrú mẹ́ tó ti yé so self training ó lè lọ bẹ́ẹ̀ onìkan náà ló ń block onìkan náà ló ń ju upper court ló ń ju low court wọ́n wá tapó yẹ̀pẹ̀ sáàbùrú mẹ́ ṣùgbọ́n wáyé pé tọ̀ á wá fèsì ẹnìkan ó jọmọdọ gbára wọn tó báyé tó bá rẹ́nìkan tí yẹn gbé kíníkan báyìí tó máa ń gbé sọ́wọ́ yẹn tó ìsàbùrú níbi yẹn ṣùgbọ́n bóyá àwọn mẹ́gà wá target ara wọn mùlákàmọ́ òsínú islam torí pé at the end of the day ó máa affect ọpọlọ ẹni yẹn gbogbo àwọn fanja box àwọn boxers ẹ bá lọ wọ́n dáadáa ìgbẹ̀yìn wọn máa padà máa ní problem wọ́n máa ní stroke wọ́n máa ní melancholy wọ́n máa ní oríṣiríṣiríṣiríṣi difficulty wọ́n máa ní islam ò fẹ́ yẹn sòtórí díẹ̀ so kò sígbà láyè fún nǹkan báwọn ṣùgbọ́n kò ṣó wá jẹ́ haramu pátápátákọ́tà àti ẹgbọ́dọ̀ débẹ̀ rárá ni ẹ̀yà kí ni bọ́ksà nìyá bí ẹ́ bọ́ksà bàbá yìí no bẹ́ẹ̀ kọ́ hmm, kò sì yẹ́ lè ní nínú lébú rẹ̀ kò sì kó dàbẹ́ pé ó giri ẹ̀ náà ló ti mọ tágẹ́tì ara rẹ̀ máa gbá sí ní tí ò bá sí ní wúndẹ ẹni yẹn kò sábọ́dé níbi yẹn ìbéèrè Islam sọ nípa ọ̀rọ̀ alhamdulillah alùsùn náà wal jama'a èyí tá a fi yàtọ̀ sí àwọn alkhawariju àwọn tó máa ń gbógun ti ìjọba ni pé alùsùnà máa ń gbọ́rọ̀ sí ìjọba lẹ́nu àìwọ́de àìkéde àìgbógun tó lórí tó ti ohunkóhun kan lè máa ṣe fún wa níbàjẹ́ kan fi dùn wá lẹ́tọ̀ọ́ wa kò síná kò sómi kò sóúnjẹ kò sọ́nà títún ni sí security ẹ ṣeun a mọ̀ bẹ lọ́wọ́n bá fún wọn ó kọ́ wọn máa ṣe nì torí pé ìrọ̀rùn yí ìrọ̀rùn ẹyẹ àìṣépè fún wọn àìlálàsẹ wọn àìbọ́ gbangba pẹ̀lú máìkì ká máa wá sọ̀rọ̀ wọn láìdá ká máa sọ àbùkù wọn fún àwọn èèyàn ní public public avenue àìṣeré àyàmọ̀ ṣàdúrà fún wọn níbi kíbi tábà láǹfààní láti wà pẹ̀lú wọn one on one tó bí nígbà tí olórí wa Buhari tó wá sí Èkó òní wá náà ti súnmọ́ ebi ń pa wá gan tó bá rí yìí ń pé o tó sílẹ̀ títà tó bí ẹ o súnmọ́ nìyẹn bó bá sì rí yìí ń sọ o lè lọ ọ ìlú ọ̀nà ọ̀gáwa ọ̀rọ̀ ọkùnrin ẹ̀dàkùn ìlú ìkan ó kan gbogbogbò ẹ̀dàkùn ẹ̀ṣà àràfin so ṣùgbọ́n wá pọ́ sórí mídíà social media public media private media orí tv orí rédíò orí whatsapp orí gini buhari ọmọ rẹ bá ṣe bẹ́ẹ̀ fún ọwọ́ náà ní láìkè kò sẹ́ni tí wọ́n ṣe ìdí rẹ̀ tí ò nínú tó mẹ́ kódà tó fi méèbó <laughs> tó ń pọ̀ nígbà gbogbo tí wọ́n sì dẹ́jọ́ ìnínú kò sí ókè á pé àwọn náà níbi tí a ti ní àbòmùdẹ́gùn tó pọ̀ káwọn ọmọ wa káwọn wọ́n tó jíjá mídíà dáàdì ní àà wọ́n tọ́jú mi dáadáa wọ́n fi skúkọ̀ skú yẹn jẹ́lé sinmi ni wọ́n sọ 10,000 lóṣù bẹ́ẹ̀dẹ̀ ní ọdẹ́ òní kí mọ́wọ́ skú 100,000 dáàdì ní every month tó bá rí gbọ́dọ̀ ṣe rí àì bí ara sọmọ yìí bá súnmọ́ one on one dáàdì mi à skul jẹ́ fún mi sí yẹn àwọn mi ò láìkí skul yẹn ten thousand lóṣù àná o skul wà náà forty thousand máa fi mí sí náà ẹ fi mí skul fifty thousand. ẹgbẹ́ ìwé ọmọ ọgọ́rùn ti ẹ̀ ọ̀dà mo ti gbọ́ mo ti gbọ́ àbí ṣùgbọ́n wá bọ́ síta gbangba wá dé àlàáfíà àtọ́fẹ́ lọ mọ́tò wá rí pósítà àtọmọ rẹ ti kọ̀rọ̀ nípa rẹ píṣọ̀ rẹ ń bẹ́ńbẹ́ àá àfi kí ẹ máa jẹ́ wèrè lókù tíyìn ń bá lè dùn wá tó ní pé àti wá àtọ́mọ̀ rẹ ẹ̀ lè wọ tẹ́nì ó kẹ̀ẹ́ kẹ̀ wá pọ̀ jù ẹ̀ lè wọ twenty láti ẹ̀bùtọ́ yányán ẹ̀ lè wọ fifty tó wá lè fẹ́ sọ pẹ̀lú ẹni tó jẹ́ orílẹ̀-èdè ẹni tó bí because èyí ẹ̀ bá ti jẹ́ president ìlú kan ó ti di bàbá gbogbo ìlú gbogbo àwọn ìfẹ́ bẹ nínú ìlú yẹn nìyẹn gbogbo agbára ló ń bẹ agbára ló dé fọmọ rẹ alápẹ̀rẹ̀ kò Sunday alápẹ̀rẹ̀ kò fún kòbókò tó ti yé ó lè gbé machine gun ó lẹ́rìí kan ó sì lè lò bọ́ pẹ̀lú ọmọ rẹ̀ káwọn alọ́lá sọ pé ẹni jẹ́ pé gbogbo agbára ló ní jẹ̀mọ́ kìí ṣe wà tó dá ẹ wo tó ṣẹlẹ̀ ní France àìlẹ́kọ̀ọ́ ní náà president ìlú yín ó súnmọ́ yín ìlẹ́sìn oṣù kó fọ́tí tó ti yé oṣù kó fọ́tí ìlànà Islam kọ́ òun bọ̀ nínú ìsìláàmù bí ẹ bá ṣe bẹ́ẹ̀ fún olórí mùsùlùmí àti mọ̀ àwọn mọ̀lẹ́bí kí ni àwọn arí jùlọ máa ń korò yẹn anybody kó lè jẹ́ òkè tí òun tún ṣe nìyẹn nísìnyí torí nǹkan tí wọ́n fẹ́ kọ̀mpléènì fún olórí yín wá fún ní public disgrace universal disgrace gbogbo ní ayé ìdájọ́ pé ah lágbájá ó gbọ́ lórí ìlú wọlé tí wọ́n pẹ́lẹ́ nìyẹn ó ti bẹ nílùú náà just research joke ọmọ ni tó ti yé àwọn kan náà ni ẹ ó dá bẹ́ẹ̀ báwo ló ṣe máa dá bẹ́ẹ̀ báwo ló ṣe máa dá bẹ́ẹ̀ ṣẹ́kọ̀ọ́ nìyẹn ó kẹ́ àdájọ́ dìde ní tó ṣe yẹn nìyí ní tó ṣe yẹn nìyí àwọn iná gbọ́n wọn ní báyé mú ní líle wọn ní mú ní gbangba wọn mọ̀ tó yá pé mùsùlùmí ó ṣe bẹ́ẹ̀ ni wọ́n wà fún ní máa mùsùlùmí wọ́n fún ní máa wọn kò ní sí visa kò ní sí kò ní sí wọ́n á dí pẹ̀lú wọn àìṣe báwọn ìwà aláìní làákàyè tó ti yé ẹ ti wípétọ̀ ẹni yé ṣe mùsùlùmí tó ti yé makaroni àbí makaroni kò ṣe mùsùlùmí ẹ sí ilẹ̀ pé kí ní pé ṣe mùsùlùmí pé ìgbà kan rí ó sọ ọ̀rọ̀ tó dára mùsùlùmí hmm, èyí ń kọ́ tó wà lẹ́yìn tí mi ẹ̀ṣẹ́ kàn rẹ̀ tì ẹ̀rù yẹ ókè ó gba lé kìí tìyìn tó ká pé àṣádọ́ láyé so islam kọ́ wọn bá ṣe ń bá wọn lórí wa lò torí pé agbára ń bẹ lọ́wọ́ wọn ìrọ̀rùn bí ìrọ̀rùn ẹyẹ ni ìfọ̀kànbalẹ̀ òun la fẹ́ kò sí ìfọ̀kànbalẹ̀ kankan tó lè tara protest jáde ìwọ́de wàláì kò lè bí kò lè dé sórí ẹwà náà pariwo Yorùbá nation ẹwọ́ tó ṣẹlẹ̀ ní gbàngán ní February of this year àbí láàrin àwọn Yorùbá ti Fúlàní Yorùbá over Fúlàní àbí ẹ̀wọ́n tó ṣẹlẹ̀ ní Ìgàngán Fúlàní over Yorùbá tí bá ti máa bá lọ náà nìyẹn èso protest nìyẹn èso revolt nìyẹn ibi tá bá ti ní ọba tá ti níjòyè ẹ jẹ́ ká fi àṣẹ lé wọn lọ́wọ́ ṣùgbọ́n ká ṣe ní wọ́n náà fẹ́ sọ èmi náà fẹ́ sọ mo fẹ́ mọ̀ mo fẹ́ fi mọ́ kìkì ìmọ̀ bí wàhálà ni tó ti yé jẹmọ́ ẹ mọ́ dẹ̀ka kópa nínú ẹ̀ ọ̀nà kan fẹ́ protest lọ́la tó bá ń gbọ́ mi má kópa tó bá gbọ́ mi má sọ fún ọmọ kópa mùsùlùmí gidi wallahi kódà ká sọ̀rọ̀ ìsìn kalẹ̀ kò sí there is no anywhere in the world tí wọ́n ti ń ṣe protest láti mọ́ wá successful torí pé àdámọ́ protest gan fún rẹ̀ gan kò mú success wá báwọn kan bá ń dunnú pé àdúpẹ́ ah, o ọfẹ́ fowó kún búrẹ́dì wọn fowó kún mọ́ o àwọn ni protest o interest yẹn nìyí ẹ ti pa àwọn èèyàn kan lẹ́kùn àbẹ́ràn ni ẹ ti títí pa ẹ búlọ́ọ̀kì ọ̀nà àwọn tó ń lọ ṣe iṣẹ́ oúnjẹ àárọ̀ wọn wọn ò lè lọ wọn ò lè lọ kí láǹfààní yìí so peaceful protest kò sí tó ń débẹ̀ àwọn yẹn máa ń wí wọ́n máa ń kọ́ kò exist so ní ṣókí ọlọ́ba ní àti Allah wa àti ar-rasul wọ́n lè láàmẹ̀ mẹ́kún ọlọ́lọ́dọ̀wọ́ yíò àṣẹ wọn ọlọ́run àṣẹ ànábì àtàwọn aláṣẹ yín àwọn olùdarí yín ẹgbọ́rọ̀ sí wọn lẹ́nu èèmọ̀tẹ́ tó máa di pé tó máa ráwọn míì ẹgbú àwọn kan oníjàbù ni wọ́n bí bọ́ọ̀lù ṣe jọra wọn Ah, Allahu akbar ẹ máa dọwọ́ wa o protest kò sínú Islam ẹ̀wọ̀n kan wọ́n bẹ́ẹ̀ fi yóò kí ní kan dúgbà nation rárá kò kẹ́ẹ́ wà ń lè rẹ̀ máa jẹun dàrí lórí lé ni mú tó bá mú kó sùn ilò ní pẹ́sù tó ti yé mọ́ máa kópa nínú protest protest kò sínú Islam kò sí o ní tí máa bí àtúbọ̀tán rẹ̀ kì í dáa nítawọn náà ti mọ̀ ní ensa ó yẹ kó kọ́ alẹ́kọ̀ọ́ Nàìjíríà wáyìí Nigeria di state of anarchy ìlú tí ò níjọba láàrin just two days nígbà yẹn ẹ wo gbogbo gbogbo tó ṣẹlẹ̀ bí àrùn tuntun tuntun seventy five oníwọ̀nsùn ẹ wá ní mọ́tò wọn ẹ wá ní gòsù ló wà ẹ wá ní gòsù mọ́tò wọ́n mọ́tò ṣe wà níta ẹ ti ń bẹ́ẹ̀ kí n tẹ́ ẹ kẹ́ wọ̀ lẹ́tí ẹ ti bàjẹ́ yìí. eré ìjẹ́kọ̀ fún wa o mọ́ bàtà jẹ́ pẹ̀lú pápá kan jẹ́yìn wọn èsì àwárí jùmọ̀ bẹ́ẹ̀ náà wà fáà ọdíyé má sì gbàtẹ́jẹ́ pẹ̀lú pé kíní kan sísà kan obìnrin náà mọ ẹjẹ́ nínú àwọn kan wá rí jù tó ti kó ní kálukú kó mọ ẹ̀sìn ẹ̀ lẹ́sìn ẹ̀ ká mọ ìlànà wọn alùsùn náà wọ́n kópa nínú yẹn ọ̀rọ̀ wọn ni wọ́n pé ìbéèrè rẹ̀ kẹta wọ́n ni wọ́n pé ta ṣàlàyé nínú hadith ok kí la fẹ́ sọ pẹ̀lú ọ̀rọ̀ news àbí research ẹni tó ṣèwádìí tó mélé tó mélé tó mélé tó mélé tó mélé tó wọ́n fẹ́ fi kankan rìn lẹ́mẹ̀ẹ́ ẹ́ ìyẹn kìí ṣe kìí ṣe ọ̀rọ̀ tẹ́sì tako ìyẹn máa ń ṣe báṣù lápẹ́ rìsáàṣì nìyẹn rí sáàṣì ẹnìkan ti sáàṣì fún wọn náà wá dé o fẹ́ rí àwọn rìrì rí sí ìbọn lẹ́yìn tí wọn náà ta burú mbẹ́ tó ti àlefi kárí sáàṣì yóò ṣe túmọ̀ sí kankan ní tó bá kọ̀ kúlù sí wọn á wò ó tó bá bá làákà ìmú wá gbà tó bá ti bá mú wọn á gbàdà náà yẹ kọ́ ní táàbá ń ka news newspaper àkàpọ́ǹtì àkàbángàd àkàgbogbo ẹ̀ ṣáà lè ti take position against èèyàn a èyí ó ní kọ̀rí náà nínú ṣẹ́rá àwọn media outlets ta ní ìṣẹ́ Nigeria nìkan ò fẹ́rẹ̀ tó máa wọn international èmi ni Jazeera CNN BBC if not àwọn local ones Vanguard ogun wọn ṣẹ́rí báyàrò wọn sábẹ́ ń pọ̀ kíní kàzáàbù ni bẹ́rù yẹn gan ínkì inú rẹ̀ ìrọlókún bẹ̀ ìkànnìyàn tọ́ wọ́n máa wá ń fi òdodo sí wọ́n máa ń rò papọ̀ mọ́ tẹ́tù yẹ tó bá ti wá níṣe pẹ̀lú general information wọ́n declare holiday ìyẹn ṣe issue wọ́n lè fara níbi yìí o ìjọba bá declare monday ẹgbẹ́ gbọ́gbọ́ wọ́n sáyẹ̀ ní ẹgbẹ́gbẹ́sì wọ́n lè sọ wípé pé ọ̀la o kí lọ́la sábàdì ọdẹ ń bẹ lọ́la o bẹ́ẹ̀ sì ìjọba declare ọ̀dẹ̀ wọ́n eré yòpa ṣùgbọ́n mo máa ń ní ṣe pẹ̀lú personalities àwọn èèyàn àbí events ní tó ṣẹlẹ̀ nígbòmí irọ́ máa ń pọ̀ fún wọn irọ́ ìmọ̀ pọ̀ fún wọn báwo pé torí pé kìíní àti international media outlet gbogbo wọn irọ́ ni wọ́n pa irọ́ gan oníkálùkù wọn náà ni ọmọ ń kọ̀mpútì ni ta ni ó parọ́ nǹkan tó ṣẹlẹ̀ kò ju nǹkan lọ wọ́n wà fi ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àlùjọ̀nú ni tó ti yé ọ̀rọ̀ ṣe tí wọ́n á ní òdodo lọ́wọ́ wọ́n wà òdodo ni bí 60 wọ́n dáàbò bọ́rọ̀ wọn ṣe rí rí ẹ̀ tó dá pé ìtàbá fi ròyìn ẹ nìkan ètò tí yẹn lè fi rin lẹ̀ bí ilmil yakin tí yẹn kílẹ̀ kò tó bá ń lọ. ìbéèrè tí ó tẹ̀lé wọ́n ní ìyàwó ilé tó ń bèrè lọ́wọ́ ọkọ wípé kọ́kọ́ ṣe báyìí fóun yẹn ni fún àwọn àbúrò òun ọkọ sì rí i pé tó ń bèrè yìí ah ókè obìnrin ṣe yéèyàn ni ókè yéèyàn tó ń bèèrè lọ́wọ́ èèyàn yìí pé kíyàn ṣe nǹkan fún àwọn ọmọ wọn ṣé kóhun dàbí fáwọn àbúrò ok ìyá fẹ́ kíyàn ra nǹkan fún bí dvd fún àwọn tó jẹ́ bí àwọn àbúrò àbí náà àbúrò ni tàbí fẹ́ rà fún sílé tí yà ń gbé ok ok ó ti clear ìyá fẹ́ kára tẹlifíṣàn fáwọn àbí dvd ṣùgbọ́n àwọn tí wọ́n ń gbélé pẹ̀lú ìyá náà àbúrò ìyẹn ti rí pé wọ́n á máa lò lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ àbí ṣá lè ra fún wọn tá a bá ti mọ̀ pé wọ́n mọ̀ lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ àní ra fún wọn tó ti yé torí pé láàtọ́ àtàlẹ̀ mọ̀kúlókín fi máa fi àtìlẹ̀ kàlẹ̀ ìkànnì yẹn ẹlẹ́ẹ̀kejì ò ní pé ọ̀nà táwa náà bá tún lè gbé gbà tẹ́rẹ́pẹ́tọ̀ ayẹ̀ ti bẹnẹfìtì ya wa bí a a lè dìkódì ẹ̀ ká fi lẹ́kṣọ̀ sí ká fi ẹ̀ àbákọ́ máa fi wéré fíìmù eré Yorùbá ayéra fún wọn o tó ti yé kì ṣe àwọn ọmọ nìkan àwọn ìyá mi gbádùn nǹkan wọn gbádùn nǹkan báwọn ìyá mi láìkẹ́ máa ti jókòó sí tẹ́lifíṣàn báyìí wọ́n máa wó lọ níra wọn ní kírun wọ́n wá kíkọ̀ lálẹ́ tòtù tó bá ti dé lẹ́bù pé wọ́n máa lò láti lè fi takùtọ̀ lọ́hùn àníra fún wọn àníra fún wọn kára nǹkan míì fún wọn ẹra fíríjì ẹra fún wọn ẹra fíríza ẹra fún wọn wọ́n sì máa ṣì ń bẹ́lẹ̀ lóṣìṣẹ́ kára fún wọn àmọ́ kí ní tẹlifíṣàn yẹn nìyí wọ́n wo ìwòkú wọ́n wo ohun tí ó dá ohun tí yóò tún bá ẹ̀sìn wọn jẹ́ tí ó bà lámàrí jẹ́ wọ́n tún kàn bẹ̀. na wọ́n ní òbí tí ò sí pẹ̀lú wa nílùú táwọn wà wọ́n wà nílùú mi kókò béèrè ẹ̀ ni pé fún ìdíkà ǹjẹ́ ó tọ́ ká owó tí à ń sẹ́ǹdì sí wọn táà bá rí wípé táà bá rí bí kò ní kó nira bá wọn tó ti yé kò ní mú ọmọ tójú bọlé kò sáburú mbẹ̀ táà bá rí pé táà bá ní káàrí dí yóò kó nira bá wọn wọ́n tún mọ́ lọ tọrọ àbí wọ́n mọ́ sánà ní tó ti yé káwàá ṣe ẹ̀tọ́ títí wá fún wọn 50 là ń fún wọn lóṣù fọ́tì là ń fún wọn lóṣù tẹ́ẹ̀ là ń fún wọn lóṣù káwá fún wọn ẹ̀rẹ́ bí ọmọ sóbì tọ̀táwọn bá wá gbà wọ́n bá wá ń lo ọ̀nà ń lo owó yìí lọ́nà tí ó kù díẹ̀ káàtó èyí a máa fi wá àfi a máa fi dé ká má dínkù fún wọn because èsì dínkù fún wọn nìyí a fẹ́ dàgbà tá a bá ń discipline wọn àwọn ká bá wọn ká ṣe wáàsí fún wọn lórí ọ̀nà míì tí wọ́n gbà náà tí kò dáa kódà bí òbí wa tí kìí ṣe mùsùlùmí tó jẹ́ christian tó bá ní ká fáwọn lówó káwọn fi ṣe ìkórè ní chọ́ọ̀chì àní fún wọn àmọ́ ní èrò túmọ̀ sí pé àní fún wọn lówó gẹ́gẹ́ bí ọmọ tóbi mọ́mi ẹgbẹ̀lẹ́ òkè owó táwọn wá fún wọn àwọn lọ ní chọ́ọ̀chì yóò kàn ni pé káwọn ṣe dáadáa sí wọn owó táwọn fún tí ìgbàláyè bá wà bàbá ti dínkù náà nìyí tó bá ti ní kó nira bá wọn kò sáburú mbẹ. ìbéèrè tó tẹ̀lé wọn ni sáàpù wájú ẹni tó wọlé sáàpù wájú ti kún báwo ni ó ṣe ṣe àwọn àfáà mi wọ́n á torí pé anábì láàbọ̀dọ̀ dádúró sallallahu alaihi wasallam tó fi ká má sáàpù wọ́n ní ká fẹ́ nìkan sẹ́yìn ká fa ẹnìkan náà tó wà sáfẹ́ wájú ká fà wá sẹ́yìn kájọ dúró àwọn afá mi mú yòówà ọ̀rọ̀ wọn lálàáfíà torí pé tẹ́ ẹ bá ti fa ẹnìkan níwájú sáfẹ́ ńkọ́ ó ti dín nìyẹn ẹ ti kírètì space so àìdí ìbẹ̀rẹ̀ sáfẹ́ ẹlẹ́kẹ̀ẹ́dì tí iwájú ò bá ì ọ̀rọ̀ yẹn ò mú àwọn míì ní kíyàn dúró títí táfèrè èèyàn táàkù méjì àwàjọ wọlé àlọ́jọ́ ìrìn jẹ̀mọ́ ìyẹn náà nìyí kìí ṣọ̀rọ̀ tí ó lálàáfíà tó èyí tó lálàáfíà tó ni pé a wọlé kò sáàyè fún wa níwájú tó ká dá dúró lẹ́yìn lẹ́yìn imam la yukallifu Allahu nafsan illa wus'aha afẹ́ dúró pẹ̀lú jẹ̀mọ́ jẹ̀mọ́ ti fún àti rí àjọ dúró lẹ́yìn àwọn anímọ̀ wá dúró káma wá fi ìrora rẹ̀ kama wá wòran nígbà tí ó kàn wá tòkè èso á dúró ní ẹ̀yìn imam béèyàn bá dé ó mọ́ wa bá bá sì nìyí àwa dúró kámaná ah, wáyé tó fi dá dúró kò sáyè níwájú jókòó kí bí kú bá kí ní sọ ẹni ẹni tí tó ti yé tó la yukallifu Allahu nafsan kò sí kápá fún wa nìyẹn kì í ṣe yóò nìkan bí ẹ bá bá ìmáàmù níbi ìrùkú tá láǹfààní àti kàfáfíà á rùkú pẹ̀lú mọ́mù àníkàgídé pé à jẹ́ kàfáfíà àmì tó lọ bá mọ́mù àǹfààní náà sọ ò but ọ̀rọ̀ yẹn ni iṣẹ́ ọ̀rọ̀ tó lékè ọ̀rọ̀ tó lékè ni pé á rùkú pẹ̀lú mọ́mù fáfíà ni ó ti lọ nìyẹn à mọ́mù gbé jù kárùkù pẹ̀lú wọn lọ. na ọ̀rọ̀ health insurance wọ́n yọ owó nínú sálárì wa lóṣooṣù fún health insurance yẹ ni pé ìdáàbòbò lórí ètò àlàáfíà wa láìsí méjì all insurances títí ẹ̀ẹ́kìníkan mọ́tò insurance kìníkan kìníkan ṣàríwá àwọn ẹni yìí gambling ni haram ni ṣùgbọ́n ìlú tá a wà ìjọba ẹ̀fọ́sì wa ká ṣe ká san á ní kápá àmọ́ lábẹ́ bẹ́ẹ̀ àwọn náà ní láǹfààní láti máa lo bẹ́nẹ́fìtì tí wọ́n ń gbà lọ́wọ́ wa wọ́n yíó lọ́wọ́ wa monthly tọ̀ tí ààrẹ bá ṣẹlẹ̀ complain wa ẹ̀ wa á lọ alọ lọ àwọn ni ìyàwó ni ọmọ ni alọ lọ ṣèbí ẹ̀ẹ́tì ni ẹ́ kódà kó máa pẹ́ pẹ́ kẹ́kọ̀ọ́ máa gbọ́n grangrangrangrangran lẹ́yìn tí lọ àtàrí lórí mẹkáníkì ọdún ẹ so but n táà gbọ́dọ̀ take note ni pe àwọn expenses tan ba ná lé lori lórí si sí èyí tí wọ́n ti yọ kúrò nínú owó títí wa tó wà lọ́wọ́ títí wọn àti nà káàtì wa tó wà lọ́wọ́ wọn ok wọ́n ti yọ twenty thousand naira olówà oní wọ́n ti yọ na gbàtà ní health issue àpàdà rí pé owó àwọn kìíní health treatment wọ́n fún wa gbogbo ẹ̀ lọ bí twenty five thousand naira na five thousand tó lé lórí ẹ̀yẹ nìyí kò sí bá ṣe lè dá padà fún wọn àmà bàjẹ́ tó bá kó pé ilé ẹ̀gbẹ́ lọ́wọ́ wọ́n nàìjíríà lára wọ́n ẹ̀hẹ́ ìtawọ̀ ṣe ni pé five thousand naira nìyí ká fi ṣe sọ́dákọ̀ àmúlápò ara fi sọ́dákọ̀ ṣùgbọ́n tó twenty five ni wọ́n ti yọ nínú owó títí wá Expensive tánà lé wa lórí bàtà ní issues ó ní 20,000 tó túnmọ̀ sí pé a sì ní balance àgbà lọ ohun èlò 5,000 tó bá fẹ́ rújú pé à onífẹ́ rọrùn wọ́n náà sáàmà yìí tí wọ́n yọ lọ́wọ́ rẹ̀ ẹ́ẹ̀ so káwọn á ní dúkìá lọ́rùn wọn ó dáa ju kí wọ́n ní dúkìá lọ́rùn wọn last question kẹ́kẹ́ napep àbíkúrú pé ọ̀nà la lálẹ́ gbà rárá ń wìn ó pọ̀ alákọ̀ọ́kọ́ a lè kówó lọ kówó mọ́ pé èlé ní napep seven hundred thousand bí àpẹẹrẹ ni o a lè mú five lọ àfọ̀n five wọ́n ní ká máa gbé lọ agreement wà pé a máa balance wọn ní two hundred tó kù tó. So, àtẹ̀rà aláwìn náà nù ó ti di tiwa ọ̀nà ẹlẹ́ẹ̀kejì pé káṣẹ̀ mọ́ mú lọ rárá ká lọ gbà láwìn wọ́n máa béèrè àwọn dọ́kúmẹ́ntì kan wọ́n ya fọ́tò ẹ̀ wọ́n ló dúró báyìí wọ́n ló ṣùgbọ́n ìṣùgbọ́n òun náà mọ̀ sí náà ni òkun lówó tó ti yé ó kọ́pẹ́rẹ́tì náà ni àdẹ́nàdìdì wọ́n gba gba wọn dátà rẹ̀ tí wọ́n ní kó mọ́ sanwó yẹn padà so seven hundred thousand bí àpẹẹrẹ òun ni wọ́n ń tà ó sọ náà ni takò tọ́ but ìbéèrè tí mo rò bí n tó wà lábẹ́ ìbéèrè yẹn ni pé àwọn tí wọ́n ṣe higher purchase gẹ̀gàn ní tẹ́ni yẹn fẹ́ gbọ́yé àbí ẹ tó ṣe higher purchase báwo ló ṣe lè ṣe higher purchase pẹ̀lú èmi ní kẹ̀kẹ́ náà fẹ́ bàbá àwọn nǹkan tó wà láwùjọ bẹ́ẹ̀ àkọ́kọ́ tẹ́ni gbólóhùn higher purchase Businesses méjì ni contract méjì ni higher hiring ìtumọ̀ ni pé kárẹ́ǹtì kan náà ń pè ní háyà kárẹ́ǹtì ẹ̀ háyárì ẹ̀ máa láwọn mọ́tò mi nígbà mi tó máa pàkẹ́ sí ẹgbẹ́ kínní wọ́n gbé ẹ̀ máa rí pákó kan lórí ẹ̀ báyìí àbí wọ́n ní háyà àbí háyà nìyí wọ́n á rẹ́ǹtì ẹ̀ nígbà tí yàn ṣèkì drop pé bébí láti ìgbà ìlọ sí ìdúmọ́ta èlò ní five thousand káàdọ̀ fún lówó tó wá gbúwa débẹ̀ háyà nìyí yẹn ni pé ká lo benefit property á wà sanwó fún benefit tá a lò ìnáwó pè ní háyà rẹ̀ yẹn náà pè ní ìjára now purchasing òun náà pè ní káta nǹkan ká purchase kára kó ta fún wa dáńtò bẹ́ẹ̀ ni now gbólóhùn higher purchase ó ti kó mélòó sínú méjì sínú now ó ti ẹ̀já sí pé àwọn èèyàn tó operate higher purchase ní environment wọ́n kàn ń lo ìsìláàfù yẹn ni wọ́n ń lo táàmù yẹn ni táàmù yẹn ò bá tí wọ́n ṣe mu kò bá mu ṣùgbọ́n láàmàṣá ata fẹ̀lẹ̀ ìsìlá àìbúyàn lórí táàmù tó bá wẹ̀ ní kò pé tí ìbá ṣe táàmù tẹ́ pé ó ti dàgbà ju ọ lọ ló ti yé kíra àkílẹ́lẹ́ tẹ̀fíìlì àbádìí ẹ́ wọ́n á nínú èmi ní ní tí àtẹ̀fíìlì ó ti dàgbà ju lọ. ẹ̀kọ́ àdé ti dìdù ọlọ ó lè yí padà tó wọ́n blé mọ̀rẹ́ ó environment ma develop old times wọ́n sí new times ìyẹn tipẹ́tipẹ́ nìyẹn so náírà purchase ní operate environment pé kò lówó lọ́wọ́ ó tó ti yé fóun níbi marwa umaru wa tó bá lówó lọ́wọ́ ni umaru ó fún ní marwa yìí ní seven hundred thousand bí àpẹẹrẹ bọ́dọ̀ dá pé kò lówó lọ́wọ́ yóò sanwó yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ fúngbà díẹ̀ tó umaru wa ni wàá san wàá gbélé fẹ́ ní one point five million torí pé ò lówó lọ́wọ́ wàá dà wọ́n sanwó yẹn ní ìsọ́mẹ́ntà wàá máa san ẹ̀sìn ìtakò lé lọ́dọ̀ kan lékè ẹ̀sìn ìtakò that's number one. Number two kò ní pé tíyàn bá gbà á márúwá yẹn ti di ẹni tí ó wá fún dídání zaid tó ti umoru ti ta fún márúwá ti di titi zaid so clear so ownership zaid ló ní kìí ṣe umoru mọ́ tó gbé umoru bẹ́ẹ̀ ti business ó lè ti ta ó lè ti fi èrè tiẹ̀ náà sí fún. ẹ̀m sọ́rí fún Umar fún Zayd a máa wá yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi tán tó tó ti tán sínú ẹ̀kọ́ máa nìyẹn Umar fún pè ṣókílẹ̀ ṣọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe operation yìí wọ́n máa ń prefer kó dá sí pé márúwá táwọn tà fún zaid òun náà ni kí zaid ń kọ́ kó fi dúró ṣéṣeéṣì yé rẹ̀ ní kò sí tó rọ̀ níbẹ̀ náà fi máa ń gba original document náà fi máa ń gbà dání so ìgbà document yẹn dání nìyí ìtumọ̀ ni pé ah, márúwá tí mo tà fún ẹ òun náà ló fi dúró in case tí one point five ò bá fẹ́ pé mọ́ ẹ̀hẹ́n àwọn ẹ̀ṣẹ̀ tún dókòó bá ṣe ta má èrò owó tètè mi ṣókèlè ok zaidu wa san wọn ó san one million ó pé lò thousand ló bá ń ṣe ségesège ó bá ń ṣe kálàkálà owó bá fẹ́ pé mọ́ ní ọ̀lẹ́ Umar òtítì ẹ̀sìn dọ́kúmẹ́ntì wà lọ́wọ́ ẹ̀ náà alọba zayd tó fi wọ́n dẹ̀ jókòó wọ́n dẹ̀ fẹ́nu kòkó wẹ́ káwọn tamaruwa yẹn wọ́n bá tà á tó fi wọ́n tà ní seven hundred thousand èlò ní balance rẹ̀ mọ́rọ̀ àpò ní seven hundred dìde àpò alóní ok wọ́n fẹ́ tà á nígbà tí wọ́n tà wọ́n tà ní seven hundred thousand ní balance rẹ̀ mọ́rọ̀ ẹni ló kíṣẹ́kù fún zéèdì òtítà tó ti yé ok wọ́n ta wọ́n ta ní 300,000 akù fún ta ní Umar ó jẹ gbèsè lò bọ́tí ìyẹn bó ṣe yẹ kó lọ ní ṣẹ̀ríà nìyẹn ṣùgbọ́n báwọn ilé ìṣe máa ń ṣe ní wípé ó ti san 1 million ó kù 500,000 wọ́n wá lo power of collateral tó wà lọ́wọ́ wọn yẹn wọ́n á kílèmù márúwá yẹn wọ́n fi kílèmù ownership ẹ̀ ó ti di ti ti àwọn zéèdù nǹkan ó ti wà ní zero account so wọ́n wá wẹ́lò mí wọ́n lè wá eh, Abdullah tó ti ń wá ṣe ṣe another agreement higher purchase méjì tó ti wọ́n máa neglect هي نوج شاشة وقوع أنت له ويرني وصلى الله على سيدنا محمد تعالى وأصحابه وسلم